kábíyèsí o. ó ní ìdí tí mo fẹ́ kẹ́ mi ò dáadé kí kọ̀ọ̀kan mi má balẹ̀ bẹ́ sí mi àti kọ̀ọ̀kan náà àwọn aráàta mo kéré lójú ni o mo dàgbà síkù kẹ́nikẹ́ni má bẹ́ sí mi ẹnikẹ́ni bá ṣe wèrè wèrè àṣẹ. adéwálé ọmọ àṣàbí o láti òní lọ ó ti dẹni àkọlẹ̀bù. ẹgbọ́n wèrè wo ló pe dókítà nù yìí. ẹ fẹ́ sọ̀rọ̀ màá gbà yín lépè ní ìsìn ẹ mọ̀ ṣà ìwé kiri inú igbó ni. ẹ̀kú ẹ̀gùn ṣẹ́yẹ mi ìjà ń gbọ́dọ̀ wọ ìṣègùn ẹ̀kú. ẹ̀ẹ́ àmọ́ ẹ̀yin lóye ṣíbẹ̀ láìsàn yẹn lè tó ni ó lè jù bẹ́ẹ̀ lọ bóyá èmi rí ìrírí kò lè sọ̀rọ̀. ṣé lóòótọ́. ọ̀tún gbogbo ọ̀nà tẹ́ bá máa gbà tí adémídé fi máa dé ipò bàbá yìí ṣé agbára five million ká. olóyè òsì one million àṣepa one million ìyálóde one million abọ́rẹ̀ one million àwọn òjòjò àti ẹ̀gbẹ́ pé mi ò ní nǹkan kan àṣejùdù àṣe àwọn ọ̀nà. ọ̀tún màá fún yín seven million. olórí ẹ bá múra pé. ọjọ́ ẹlẹ́mọ̀júmọ́ àjẹ́ ẹlẹ́mọ̀júmọ́ mọ̀júmọ́ ẹ̀yìn ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ gbà. mo lè yí tiwárí. adéoyè ta ló ń kúnyan fún ẹ tó nítọ́bi gbogbo òru ló ti rò wípé tára kábíyèsí ò bá ti yá tára wọn bá ti ń yá báyìí ọba lọ́la kan máa fò ṣánlẹ̀ wọn á kú. bóyá ilẹ̀ pamọ́ dé. àti àṣẹ. òkè ló wà.